sista yinka ẹ ra ẹkújọ mẹ́ta báwo ni ẹdẹkù ti program ṣe rí kó dùn mí pé ọ̀rọ̀ tó fẹ́ sọ fún yín lẹ́nìí mi ò ní owó lọ́wọ́ sista yinka sẹ́kẹ́ mi bá ti ní hundred million lákàntì mo rí lì láti wíìlì ìtọkàntọkàn mi láti wíìlì fifty million fún yín torí ẹ ṣe kọkọ fún mi tẹ pé mi ò fi bẹ́ẹ̀ gbọ́ program yìí o ṣùgbọ́n kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí mi kí ni tó ń ṣẹlẹ̀ sí mi pé ṣe rí ní láti bí oṣù mẹ́fà ọdún kan lé ní mo níyàwó ńlé okó mi ní síyàwó mi àti Yínká owó tí mo ti fi ṣe àgbo láti ìlú òkè á wọ seventy or eighty thousand tí mo ti fi ṣàgbo sí iná tí máa fẹ́ súnmọ́ obìnrin yìí ara mi ò ní dìde kínú tó ń ṣẹlẹ̀ ah! nígbà tó wá di alẹ́ ìjàrún mo wá wà ní orí Facebook ní òru mo wá gbọ́ tẹ̀ ń sọ program kan pé òbú ẹyọ kan máa ń pa oko ni ah, òbú ẹyọ kan máa ń pa oko kẹ̀ pé ẹ̀yin obìnrin lé ẹjẹ́ kọ́kọ́ yín bọ́ta òbú ẹyọ kan máa ń pa oko ni ah, òbú ẹyọ kan máa ń pa oko kẹ̀ kí ni àǹtí yìí ń sọ lẹ́nu tí ò sọ dáadáa yìí àǹtí yín ká ìyá mi mo dẹ̀ ní ìnáwó ṣe nílùú kan mo wá invite ọ̀kan náà àwọn girlfriend mi pé kàn wá àǹtí yín ká hmm, irú ọlọ́run rí mí ìlógún o mí ìlógún kankan kí n tó sùn mo bóbìnrin yẹn sùn lẹ́ẹ̀mejì ìgbà tí mo tún jí nídàjí mo bá sùn lẹ́ẹ̀mejì mo ní ọlọ́run o táǹtí ìbàdàn sọ̀rọ̀ ńgbà mi máa ní sọkúsọ làǹtí yìí ń sọ àṣé lóòótọ́ ni pé téèyàn bá ń bóbìnrin kan sùn lójoojúmọ́ okó èèyàn máa kú ni àǹtí yínká ẹ wo tẹ́kùn bá wà nípò tẹ́kùn mo lè fún yín ní nǹkan gidi ni fún prógrámù yín yẹn màá sponsor yín fún ten years mo really appreciate yín mí ń gbọ́ prógrámù yín tẹ́lẹ̀ bọ̀ tó rújọ́ yẹn kí ni kò wá sí mi lọ́kọ̀ ní gbogbo kọ́kọ́ lóògùn mo dẹ̀ mọ̀ pé yes in fact mo really appreciate yín ọlọ́run máa wà pẹ̀lú yín o kò ní ṣe yín god bless i really appreciate you thank you very much. ẹ kú déédéé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe é ṣe dáadáa ni mo bá yín ṣé fẹ́ kí n ṣépè fún yín ni ṣé kẹ́fẹ́ fẹ́ kí n tàṣẹ fún yín ni tó bá yá ẹ̀yin ni mo ti dé ẹ̀yin ni Yinka ti dé ẹ̀yin ni ẹ kinní kan ẹ̀yin ni mò ń ṣépè ẹ̀yin dẹ̀ máa tọ́ mi ẹ̀yin lè máa jẹ́jẹ́ mi ni mo máa jókòó mi ò pè yín mi ò ránṣẹ́ pè yín ṣé ẹ fẹ́ kí n sọ fún yín ẹ̀yin obìnrin tẹ́ wà nínú ẹ̀yin tẹ́ ń sọ ọ̀rọ̀ yìí ẹ fẹ́ kí n sọ fún yín pé òbò yín ò ní ráàánú gbà ẹ fẹ́ kí n sọ fún yín wípé gbogbo agbára ẹ̀mí mímọ́ agbára tí ń tó ń wà nínú òbò tí fi ń rí àwọn okó da dó kíní kí Ọlọ́run kó yọ nínú òbò yín ṣé ẹ fẹ́ kí n sọ wípé ni òbò yín máa máa rí dó àwọn tó máa máa ṣọwọ́n sí yín lóbò òun lẹ máa máa rí ẹ fẹ́ kí n gbé òbò yín ṣépè torí nǹkan tó bá wà lára yín ẹ fẹ́ kí n sọ pé gbogbo àwọn gbogbo àwọn tó máa máa mu ọmú yín àwọn tó máa máa mu ọmú yín tí orí orí ọmú máa máa ta yín tó máa máa gé yín lọ́mú jẹlẹ máa máa pàdé gbogbo àwọn tó máa fi ìkarò òbò yín àwọn tó máa máa dá èékánná sí fi ìkarò yín lóbò lẹ máa máa pàdé ṣé wọ́n ṣépè fún yín ni ẹ̀dẹ̀ fi mí lọ́rùn lẹ̀ èyí tó jọ́kùnrin nínú yín ṣe fẹ́ kí n bá yín tọrọ pé kí ọlọ́run kó fọ́ oko yín lójú kí ojú oko yín kó fọ́ ojú tí oko yín fi ń rìnà òbò tó fi ń yè kí ọlọ́run kó gbà lọ́wọ́ ẹ̀ kó jẹ́ pé gbogbo àwọn òbò tí oko yín máa máa rí oko yín ò ní rí àwọn òbò ọ̀gáníìkì dó gbogbo àwọn òbò tó máa máa rí dó àwọn òbò tó ti lọ ṣèdíṣọyàn àwọn òbò ti lọ fá ọ̀rá sínú fùrọ̀ tó ti lọ gé ọ̀rá nínú wọn fi sínú fùrọ̀ ló máa máa rí dó àwọn òdòbo bùkátà àwọn òbò orí burúkú àwọn òbò òfò lóko yín máa máa rí dó àwọn òbò kárí ilé lóko yín máa máa rí dó tẹ bá fẹ́ kẹ bá fẹ́ kí n ṣépè fún yín oko yín ò ní rí òbò organic kò ní rí ìdí tó wá láti ọ̀dọ̀ Olódùmarè kò ní rí ọmú tí ọlọ́run dádó àwọn ọmú tó ti lọ kó silicon sínú ẹ̀ àwọn fùrọ̀ tí wọ́n ti kó ọ̀rá sí lóko yín máa máa rí dó lágbára ọlọ́run tẹ́ ẹ̀ bá fi mí lọ́rùn lẹ̀ máa ṣépè fún yín torí jẹ́jẹ́ mi ni máa jókòó ẹ̀yin lẹ máa máa tọ́ mi màá sọ wípé gbogbo ìgbà tí oko yín bá ti dẹnu ọ̀nà òbò báyìí ọlọ́run á máa tilẹ̀kùn mójú inú oko yín tí oko bá ń jí láàárọ̀ tó yin ọlọ́run oko tí yín máa máa jí láàárọ̀ korí sílẹ̀ ni ẹ ní jí kí oko yín kókó yín dìde lábẹ́ yín ìdákọ́lẹ̀ ọ̀sán gangan ó máa bá oko yín tẹ́ ẹ̀ bá fi mí lọ́rùn sílẹ̀ mi ni mojoko, jókòó ẹ máa wá mi màá post picture ẹ wa bá mi mo post picture agbára oko ẹ̀yin kan wá ń sọ lórí lórí platform mi pé èmi èmi odidi èmi odidi coach èmi odidi teacher ẹ ń sọ wípé èmi ò ní mo kódó ṣé ẹ ń fìyẹn yìn mí ni pé ẹnu lèmi ní èmi ò ní mo kódó agbára tẹ́ ẹ fi ní mọ òbódó lẹ́yìn tẹ́ bá jọ́kùnrin nínú yín agbára tẹ́ ẹ̀ fi ní mo òbódó agbára tá máa fi rẹ̀ yín lórí òbò agbára tó kó yín òfin ní tí ojú oko yín máa fi fọ́ ọlọ́run agbèwọ̀ yín gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ sọ bẹ́ẹ̀ pé èmi ò ní mo kó ẹnu ni mo ní ṣé wá rí ẹ̀yin obìnrin tẹ́ sọ bẹ́ẹ̀ agbára tó máa fi máa sọ pé kẹ́ ẹ yí lórí ibùsùn tó bá fẹ́ doyín tẹ́ ẹ̀ fi ní yí tí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì á bà lẹ́yìn lórí oko tó jẹ́ pé wọ́n máa ní kẹ́ ẹ yí sọ̀tún ẹ̀ níyí agbára tẹ́ ẹ fi máa máa complain pò ti rẹ̀ yín agbára tó bá fi ní pé kẹ́ ẹ yọ̀dí sẹ́yìn tẹ́ ẹ̀ ní lè yọ agbára tó máa fi ní kẹ́ ẹ di tébù mú tẹ́ ẹ̀ ní dì í mú agbára tí ìsàlẹ̀ inú máa fi máa kan yín agbára tí òkè onú máa fi máa kan yín agbára tó ẹ pé gbogbo ìgbà tó bá ti fokó sí yín lóbòlòbò á máa ta yín agbára tó máa fi máa tẹ́ pé wọ́n máa ti ń fi ka. kí ló ṣe yín kí ni mo ṣe fún yín kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ kí n sinmi wọ́n fi wọ́n ṣe yín ni wọ́n ṣépè fún yín ni ẹ máa sọ pé èmi odidi coach èmi ò mọ kódó tí bá tún máa mọ kódó ńkọ́ tí bá tún ẹ lọ bèrè lọ́wọ́ partner mi partner mi ò sanra mo ti fògbò yọ gbogbo ọ̀rá ara lara no lọ́ra lára nọ́chọ́nọ́chọ́ báyìí lembe lembe lembe stick i'm telling you kò sanra kìkì à ah, kò sanra kò rí ẹ ò tóbi ju, ara ẹ ò tóbi jù nọ́jọ́ nọ́jọ́ ni mi ìfẹ́ máa rí kù kò níkùn ẹyọ kan báyẹn lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ dáadáa kí ló ṣe yín mo ti mo ti fún pa ẹ wá máa sọ pé mi ò mọ kódó ẹnu ni ẹni tó bá mọ̀ tó bá fẹ́ try mi tó bá fẹ́ mọ̀ pé mo kódó ìwọ pàdé mi tó bá fẹ́ mọ̀ pé mo mọ kódó ìwọ pàdé mi ẹ kò máa fi ẹnu yẹ ẹran sọ́bẹ̀ ẹ máa fi ẹnu yẹ ẹja sọ́bẹ̀ ẹ kò máa sọ̀rọ̀ ẹ̀kọ́ onímọ̀ nǹkan tó ti ẹ̀kú fún yín láti sọ gbogbo gbogbo ẹ̀mí tó bá ń gbé nínú ẹ̀yin tẹ́ ẹ bá sọ wípé èmi ò mọ kó dóṣe ẹnu ni mo ní ọlọ́run á bá mi tilẹ̀kùn mọ́ òbò yín ẹ ní rí ọ̀gá ní kókó dó láṣẹ olódùmarè ẹ̀yin tẹ́ bá jọ́kùnrin nínú yín ẹ ní rí ọ̀gá ní òbòdó òbò tí wọ́n ti lọ kó ọ̀rá sí ní fùrọ̀ tó ti lọ ṣe fùrọ̀ṣe ọmú ẹ ní rí ọmú tó wá láti ọ̀dọ̀ olódùmarè mu ẹ ní rí fùrọ̀ tó wá látọ̀dọ̀ olódùmarè dó artificial fùrọ̀ lẹ máa máa dó artificial ọmú ẹ ní rí organic ẹ ní rí ojúlówó tí ara ẹ pé àwọn ara tó ti fi ọ̀bẹ sí tó ti fi gla ìdí wọn la fùrọ̀ wọn la ọmú wọn òun ló máa máa bọ́ sí yín lọ́wọ́ láṣẹ olódùmarè kẹ fi mí sí lọ́rùn sílẹ̀ ìyẹn gbọ́ tìta ojókòó ẹ̀yin ọkùnrin ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tọkùnrin yìí sọ mo mọ̀ọ́mọ̀ mú wá fún yín kẹ́ ẹ gbọ́ ni mo sọ fún yín àtẹ̀yìn obìnrin náà wàláì mo gbọ́ tán nìkan ṣe fi ọkọ̀ ẹ̀lẹ́ ó wá sọ ní two minutes ṣé rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó lé gbangba ni mo ti sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ yín wọn ò lè mọ̀ bódó dáadáa ṣé rí after the first two years nínú marriage tó bá ti di pé ọkùnrin ti ń bímọ tí ò bá ní variety òbò òyàwó ilé ẹ̀ máa máa ká ó máa máa ké yà láwùyá àyàsẹ́ ni kó lè ríyàwó ilé ẹ̀ dò kó lè rí dómọ́ ẹ rí i pé àwọn ìyàwó yín tó bá ń yàlè wọ́n máa ń yin ilé jọ́ ìsàlẹ̀ wọ́n máa ń sọ pé àlè dó àwọn dáadáa nítorí gbogbo ìgbà tó bá ti lọ bọ́ àlè ń àlè tó ń dó wọn dáadáa yẹn ó ní the same problem nínú ilé kò lè dóyàwó ẹ̀ dáadáa nínú ilé nítorí wípé kí ni kò sí anxiety kò sí sensitivity mọ́ nínú ilé kò lè dóyàwó ẹ̀ dáadáa ní bọ́ á dóyàwó tiyín tó lọ yàn lálẹ́ dáadáa níta nítorí pé òbò tó lọ bá níta yẹn òbò tuntun ló máa jẹ́ so tó bá àfi tó bá dìdì fẹ́ ṣèranù tó bá fẹ́ ṣèranù lóbìnrin ló máa ní ìyá ọkọ mi ò dómi dáadáa mo fẹ́ bọ́ta àbí ẹ ẹ mo fẹ́ fi tìtorí ẹ̀ filẹ̀ torí bó bá lọ fọkọ míì náà tẹ́ bá ti jọ ń gbé tó bá ti pé tó bá pẹ́ tó bá yá òbú ẹ máa ṣá lórí okó ẹ ó sì máa ní the same problem problem yẹn kọ̀ pé oríṣiríṣi ni ìsídà kọ́ ẹ pé tó bá dó ẹ kó má ju one minute lọ kó tó fi okó sínú òbú ẹ gan ni gẹ́gẹ́ bí ìyàwó kó ti dà sórí itan ẹ àbí kó dú ẹ dú ẹ dú ẹ dú ẹ dú ẹ kó má fi ilẹ̀ póun dóbò débi tó máa dàmíra nǹkan méjì tó lè ṣẹlẹ̀ sí wọn nìyẹn tí ìyàwó àtọkọ bá ti pẹ́ nínú ilé àwọn tí wọ́n máa ń tí àwọn obìnrin tí àwọn ọkùnrin tó kó wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa ìsídà kọ́ má sí nínú ilé pẹ̀lú ìyàwó kọ̀ọ̀kan kó jẹ́ single man kó má ti marry àbí kó marry kó má bá ìyàwó wọn gbé àbí kó jẹ́ wípé wọ́n ń ṣèta wọ́n ń gbé òbò ìta sínú orí dóyàwó wọn nínú ilé bọ̀ yí pé ọkùnrin kan fẹ́ wà fẹ́fù pẹ̀lú ìyàwó ẹ̀ or anything ìyàwó yẹn ìwọ ló máa fara jìyà ẹ̀ na eighty five percent ọkùnrin ló ń go through nǹkan tí ọkùnrin yìí go through nínú bíbà yìí kó tó di pé ó lọ gba òmìnira ẹ má máa tanra yín èmi ò ní tàn yín ire o ẹ káàárọ̀.